mo kí yín ní orúkọ jésù kristi olúwa orúkọ mi náà ni ìránṣẹ́ ọlọ́run wòlíì ayọ̀ jésù kò ṣe mọ́ ni mo gbàdúrà fún ọ pé agbára jíǹde jésù kristi gbogbo ogun tó lè dúró síwájú rẹ agbára náà kò ti ṣubú lónìí ohun tí mo fẹ́ bá a sọ̀rọ̀ lé lórí òun náà ni iṣẹ́ mẹ́fà tí ọ̀tá ló fẹ́ ṣe nítorí ìdí èyí náà ni ọmọ ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ ọ̀daràn nínú ìwé exodus orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹsàn-án ọ̀tá wípé èmi ò lépa èmi ò bá wọn èmi ò tẹ́ ìfẹ́kúfẹ́ mi lọ́rùn lára wọn èmi ò pín ìkógun èmi ò fa idà mi yọ ọwọ́ mi ni yóò sì pa wọ́n run iṣẹ́ mẹ́fà tí ọ̀tá ló ń fẹ́ ṣe ní eléyìí nítorí ìdí èyí náà ni ọlọ́run ṣe rán jésù kristi wá sí ayé láti wá ṣe iṣẹ́ mẹ́fà nítorí pé iṣẹ́ ọjọ́ kẹfà ní ènìyàn ọ̀nà mẹ́fà ló wọnú ayé ènìyàn igun mẹ́fà ni ayé ní dínì tí ọlọ́run fi ní kí jésù kristi kó wá láti wá ṣe iṣẹ́ mẹ́fà láti wá pa iṣẹ́ ẹsẹ̀ kejìdínlógún títí dé ìkọkàndínlógún jésù ó ní ẹ̀mí olúwa ń bẹ lára mi nítorí tí a ti fi àmì òróró yàn mí láti wàásù rere fún àwọn òtòṣì láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́ láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìtúnyìnà fún àwọn afọ́jú àti láti kéde ọdún ìtẹ́wọ́gbà olúwa a rí i pé nítorí ìdí èyí ni jésù náà ṣe wá láti wá ṣe iṣẹ́ mẹ́fà láti bà iṣẹ́ mẹ́fà tí ọ̀tá lòun fẹ́ ṣe jẹ́ láti wàásù rere fún àwọn òtòṣì láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́ nínú àwọn iṣẹ́ mẹ́fà yìí a rí i pé jésù ṣe márùn lórí ilẹ̀ ó ṣe ìkan yòókù ní abẹ́ ilẹ̀ gbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mò ń sọ̀rọ̀ lórí ohun tí jésù ṣe lórí ilẹ̀ nítorí títí ẹ̀ èmi mọ̀ pé gbogbo ogun tó lè wọnú ayé ènìyàn tí ò bá gba wájú wọlé ó lè gba ẹ̀yìn tí ò bá gba ọ̀tún ó lè gba òsì tí ò bá gba òkè ó lè gba ìsàlẹ̀ ṣùgbọ́n nítorí pé Jésù wá Jésù ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ní ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà ó ó àná ní ẹgba mọ́kànléní ogójì lẹ́yìn ẹ̀jẹ̀ jáde a ní ọ̀kọ̀ níwájú ẹ̀jẹ̀ jáde a kàn ní èso ní ọwọ́ ọ̀tún ẹ̀jẹ̀ jáde a kàn ní èso ní ọwọ́ òsì ẹ̀jẹ̀ jáde a kàn ní èso ní ẹsẹ̀ ẹ̀jẹ̀ jáde adé ní adé ẹ̀gún lórí ẹ̀jẹ̀ jáde nítorí náà ẹ̀jẹ̀ náà wà láàyè síbẹ̀síbẹ̀ bí mo ti ń bọ́ sọ̀rọ̀ ní àkókò yìí bí ó ti ń gbọ́ mi agbára wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ jésù kristi ó pọ̀ ju gbogbo omi òkun tó wà ní gbogbo ayé yìí kì í ṣe ẹ̀jẹ̀ tí a lè rí látinú irú àwọn ọmọ Adam kì í ṣe ẹ̀jẹ̀ tí a lè trace lọ sọ́dọ̀ Adam ẹ̀jẹ̀ tó jáde látinú ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀jẹ̀ tó jáde látinú ẹ̀mí mímọ́ torí áńgẹ́lì náà sọ fún Màríà pé ìwọ yóò lóyún ọ̀rọ̀ náà sì di ara àwa sì ń wo ògo rẹ̀ nínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kẹrìnlá ó sọ fún wa pé ọ̀rọ̀ náà di ara ọ̀rọ̀ tí áńgẹ́lì sọ sínú Màríà láìsí ìbálòpọ̀ ọ̀rọ̀ náà di ara ó sì bá wa gbé àwa sì ń wo ògo rẹ̀ bíi ti ọmọ bíbí kan ṣoṣo mo gbàdúrà fún ìwọ tó ń gbọ́ mi ní àkókò yìí gbogbo ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà tó wọnú ayé rẹ lónìí agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó jáde ní ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà lónìí yóò ṣe àwòtán ayé rẹ ohun tí ó kàn lẹ́yìn eléyìí ni pé wàá gbé gbọ́ ọpẹ́ kìí ṣe gbọ́ ọpẹ́ nìkan ni wàá gbé o wàá gbé àwo ọpẹ́ kìí ṣe iyẹ nìkan wàá jó ijó ọpẹ́ nítorí náà láti òní lọ ẹ̀jẹ̀ Jésù tó sọ ohun tó dára ju ẹ̀jẹ̀ Ábẹ́lì lọ yóò ṣiṣẹ́ ìgbàlà fún ọ yóò dára fún ọ ní orúkọ Jésù Kristi olúwa wa ìbùkún ni fún ọ.